funfun lẹ̀ la. epo kínkín ṣe tó bójú omi jẹ́. ajoko jẹ́jẹ́ ajoko jẹ́jẹ́ ajoko kunkun òjò gbádùn. lálùdé ìkànnì òjẹ́ kílò lálàáfíà. ẹni tí wọ́n bá jí gbé odi láéláé kan gbọ́ ọ̀run làálà ẹlẹ́yẹ ń gbógun tira àwọn ìlú ń dàrú gbùdùgbùdù ẹlẹ́kọ̀ọ́ ń polówó ikú kankankan ọbẹ̀ ní agbá ìyálò sàmà kẹsàn àwọ̀ irinrin sẹ́lu má ti tó òrìṣà ẹ̀ la ó kó náà lala ó gbóná jẹjẹ it's blockbuster written and produced by wáyé dàkẹ́ owó ẹja directed by ọlọ́nàdé saheed simbona alubarika director packaged by mr tong starring abẹ̀ni agbọ́n lálùdé túndé usman okele ṣẹ́gun ògúngbè lọ́sìn ọ̀lànìyàn fẹ́ràn yọ̀yà lọ́wọ́ ọlákùnrin funmilayo adùnrín adékúnlé ọmọtóyọ̀sí níkẹ́ igi owó zainab awosiga ayọ̀mídé farouk àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà sinimá ńlá ìta pàkọ́lé ẹ̀ ní òrìṣà ìlà subtitled in english ọjọ́ iléyá ọdún yìí gangan ló máa jáde sórí youtube ẹ click sórí yorùbá jẹ̀lú tv kẹ́ ẹ̀ ríran wò bẹ́ẹ̀ ṣe wọn sinimá tuntun yìí òrìṣà ìlà kan náà lẹ́tọ̀ọ́ máa rí sinimá ńlá tá a pàkọ́lé ẹ̀ ní àṣàkí ọmọdé tìwọ́n náà tì í àti lè ta pàkọ́lé ẹ̀ ní àníyàwó lórí youtube channel yìí náà ni o yorùbá channel tv sinimá titun òrìṣà ìlànà jáde báyìí àwọn òtún ìlú ẹgbẹ́ bẹ́ẹ̀. kí n rìn náà kí n fún lọ́kẹ́ ti jẹun. ṣé orí nǹkan tá à ń sọ fún ẹ náà nìyẹn wà tó ní wá sí mítìn lápò wá ni ṣé ló máa mú wọn báyìí máa fi wọn sínú kéèjì bí ẹyà ayé kò tọ. wo ọkọ tí máa sọ fún ẹ lọ kó gbogbo ẹrù ẹ kó máa kó bọ̀ nílé mi àti tó kéré o àti tó tóbi máa kó bọ̀ nílé mi. wo bí òun ráyè kò lè wẹ́ẹ̀kì gbogbo mo ṣe wáyé síbi tí ẹ dìbò ní tìyàrá. ṣé wọn ló ń kọ́ńtró nulẹ̀ mi tó fi ní láì láti sọ fún obìnrin kan ibo kọ́kọ́ ẹ̀rọ ẹ̀wà kó wá kó síbi ibo ló fẹ́ gbé bí. ìgbà wo ló dé kankan náà kí ni problem ayé ẹ̀. ooo ti fún mi náà bó ṣe wọlé mo gbé òkè. irú kan irú àwọn àtàwọn àmì tẹ́kọ̀ọ́ ìwà wà ń bẹ̀ tá a mọ̀ ọ̀yọ́ tá a lẹ́nu gbogbo. nam nam Nam Nam Nam Nam Nam Nam Nam Agariyata kula tutamala Tabalon lagarim tabalon ganagam Agariyata kula tutamala Agariyata kula tutamala Oh babu, oh babu, oh babu Nabu, Nabu, Nabu, Nabu, Nabu. Ẹ má fura ẹni lọ ọbẹ̀ àbá. Ìgún bọ̀mọ̀ ní ìlànà òfura. Ìgún bọ̀mọ̀ ní ìlànà òfura. Ìfi ìdún, ìfi ìdún. Ọ̀rìn dáhùn pé, ọ̀rìn dáhùn pé, ẹ̀ẹ́. síbẹ̀síbẹ̀ náà ṣé ò ní ìyá ni. Ah, ṣé wàá òkè ṣá ṣé kò ń ṣe é ni. àbúrò. baby baby baby i'm i'm i'm I'm sorry. ìyá me to Daru yẹn it really touched me a lot. it's a long story as well. ẹbí láyé tá a wà ó gbá pé ká jára wa o èèyàn gbọ́dọ̀ má lọ rẹpẹtẹ síbì kan tó ti yí ẹ o gbọ́dọ̀ wọnú ayé lọ kó ọgbọ́n ọmọ bó ṣe ń lọ mo bó ṣe dúró tó rẹpẹtẹ síbì kó lè kó lè kó lè wá òkè fún ẹ ṣòro èmi ní ṣòro pé mo dúró tán ni láì lo make ọmọ fáìn síbẹ̀ àbí òdìbò pákéjì rẹ ṣé kò wọ ẹ ni ẹ ẹ mi kò súnmọ́ mi kí ṣe kí ni kí n gbé wọn náà kó ọ̀nà kò lè ní gbogbo pákéjì yẹn kó lè máa ṣe kí ni kó lè máa fọwọ́ sẹ́nu. Ah. lẹ́pa ló lè náyé o àwọn kan fowó ṣe lẹ́pa ni o tọ́pẹ́ tí wọ́n fẹ́ slim dáná mu limti mí ti mu limti bẹ́ẹ̀ ni máa kú kò tó rẹ̀ slim kò yí ẹ bẹ́ẹ̀ yẹn ìwọ tó lọ wá fún tó lọ dáadáa ah! lẹ́pa lọ́wọ́ yẹn wá ń gbòòrò àwọn bàbá yẹn wá lè fún ọlọ́mọ tó ń ṣe kí n tó lẹ́pa ọlọ́wọ́ à ń gbòòrò sìn bó o fowó ṣe nà yára ẹ̀ wá bá mi kí n bí wáyé ìgbẹ́ òun ayé kò bá ẹjọ́ kò bá ẹjọ́ ìdíje. ẹ rógbò ìdúró ló dúró léde ọlọ́run tí bá tọ́ ọ bẹ́ẹ̀ ra kọ́ mu ọ bra ọ bra onírin à ń gbọ́ bra onírin tó yẹ kó tó bá wọ̀ ọ́ kọ́ mu yẹn sókè báyìí gbà bẹ́ẹ̀ ọ̀yà fọ́ fún ẹ kò yẹ bẹ́ẹ̀ yẹn yọ sí mi o. wọ́n gbọ́ máa kọ́lé fún màmá mi ojú yín ni ó ṣe èmi náà màlá ó gbọ́n ìmàlá ẹ̀ kò wọlé sí ẹ lórí. jáde mẹ́rin ẹ ṣe àti àìṣe. má ṣe rè ẹ ṣe mọ. ọmọ mi ló fẹ́ sí. ẹ ṣe ẹ ṣe mọ. Bísí alágbèéká àgbà abújèrè lágbára ọlọ́run tó fẹ́ ló máa ti dà báyìí kí ló orí ẹ̀ ó ti yí ó ti yí ó ti dà mo ṣe ní tìǹà. gbogbo nǹkan tí wà á kẹ́ ẹ sọ látàárọ̀ pátá ní mo fẹ́ ti mi gbọ́ mímí sí kí ni mo ṣe fún ẹ ẹjọ́ kí lè ṣe mi níwájú ẹ tó fi jẹ́ pé ìtókùn ìgbésí ayé ọ̀dọ̀ àríkẹ́ ló fi jọba jẹ́. Mami, ẹyin kò gbọ́ kò tẹ̀ sọ lẹ́nu. Ṣé kò tẹ̀ sí àríkẹ̀ sọ sí kí ṣọ̀pá ló ń sọ ni? Ẹyin ni òun mo ṣe rí, ṣé ẹ̀yin dá mi tọ́ ni? Ṣé ẹ̀yin dá mi tọ́ ni ẹ̀wọ̀n kan tí mo ń wọ́n kó táwọn kò ṣe mi wọ́n náà? Ṣé ẹ̀fẹ̀ jẹun mi ni? Ẹ̀yin ẹ̀wọ̀n kan tí mo ń wọ́n náà. Wọ́n advice mi ni àwọn ah, olùgbẹ́tẹ̀ advice ti pa. Ṣé bẹ́ẹ̀ gbọ́? Wọ́n advice ẹ̀ ni. Ṣé mo lè dátọ̀? Ṣùgbọ́n èmi mo bí o. Èmi mo tọ́. Èmi mo wo ní bó ṣe wà yìí, Ọlọ́run ló bá mi wò ó ó wá dì sí ní ṣèmọ̀lẹ́dẹ́ àwọn ẹgbẹ́ ṣèmọ̀lẹ́dẹ́ àtọ́ èyí àtúntẹ̀ bàbá mi tọ̀ ẹ́ ṣùgbọ́n káàdìkẹ́ tó tọ̀ ẹ́ máa ń bàtà yí ẹ̀ jẹ́ kí ló dé tó fẹ́ bàtà yí ẹ̀ jẹ́ àríkẹ́ tí tiẹ̀ ti bàjẹ́ ọmọ tó ń rìn kiri ọ ọmọ ọ̀tá. màmá kí ṣẹlẹ̀ bí tí mo wá dé kò pé mo wá bá ọmọ yín sọ̀rọ̀ gidi náà tó máa táyé ẹ̀ṣẹ̀ mo wá bá ọmọ yín sọ ẹ wá ń gbé mi ṣe pé tó yẹ ṣe dúró sílẹ̀ tó kọ̀ ṣe máa jáde ṣe máa sọ̀rọ̀ bá jẹ́wọ́ mi ni màá bá mi máa tójú ẹ̀ mọ́lẹ̀ bọ́tí mi ní ṣe bẹ́ẹ̀ fẹ́ yìí lórí sọ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ní ìsinmi ò bínú ìwọ sí mo máa ń kọ̀ tọ́wọ́ yorùbá sáré ṣe fún mi pé wọ́n tọ́jú mi mọ́lẹ̀ mo tọ́jú wọn mọ́lẹ̀ padà wọn ní ah, àríkẹ́ tó bẹ̀rẹ̀ wọn máa ń gbé síra wọn ni wọn dẹ̀ mọ̀ pé mo kọ̀ ọ́ sí ni ara mi ò gbọ́ ọ sí mo máa ń sáré kọ̀ ọ́ sí kíákíá pé yọ́ á ṣe òrè déwájú mi àbò ojú ẹ̀jẹ̀ ọkàn gbójú sàn wọn náà kì í ṣe bẹ́ẹ̀ ọmọ dáadáa ni mi ò ní wàá bá ọmọ sọ̀rọ̀ gidi tó máa táyé ẹ̀ ṣe mi. tí ó kè má burú. o ṣe dàrú kó mo ti gbọ́ orí akúnda tí ò ní bàjẹ́ wọn náà jẹ́ wọn mọ́. ó ṣe mo dúpẹ́ ọkọ mi mi ní wá ẹ tí ẹ ṣe o ẹ bá mi kí ló. mọ́mí mọ́mí ìyá ìjọba àdẹ́wò díẹ̀ lẹ́yìn. ẹ̀gán ọ̀yà ẹ wá bá mi kí n gbé àyà àtọmọ kí n gbé wọn náà ayé lọ. ìyá àtọmọ kan ṣọwọ́ṣọ́ sí gbòòrò ẹgbàgbé òṣì tí a bá gba bẹ́ẹ̀ wọ́n á gba báyìí. ẹ wò di ìyàgò méjì àbí lórí burúkú lẹ́yìn méjì àwọn abáyé sọ̀rọ̀ ní ṣe. ìyá máa ṣe bẹ́ẹ̀ mọ́. ìyá fojú ìjà rí kankan ìgboro kan ẹ wá ṣe bẹ́ẹ̀ lórí burúkú. kí ló bá mi sọ fún un kì í ṣe sùúrù tìbò ọ̀tá àwọn ọmọ òfẹ́ gbọ́kọ̀ tó fẹ́ sọ ṣọ́wé lè ti gbà ná ṣé fún lele kò lè tẹ́ lọ́wọ́ ọ̀gá fún mi lọ́rùn jàre. sábìsì ò dání náà sábìsì ò dání náà. ọ̀rẹ́ mi tó sábà tó lọ́wọ́ sábìsì àfún mi kí ló bá mi sọ ọ̀gá òfẹ́ gbọ́ mi báyìí bá mi sọ báyìí. wa please gẹ́fẹ̀ mi ló jẹ́ náà mi ò ṣe báyìí náà. gẹ́fẹ̀ oṣù o ayé gẹ́fẹ̀ ò ní da ayé gẹ́fẹ̀ kò ní da mo sọ fún ẹ. sẹ́ẹ̀kọ́ kó faṣọ yìí lẹ̀ faṣọ yìí lẹ̀. ó jọlá yín ni o. ó jọlá ọlọ́run. ha ọlá yín ló ti mọ́mí àtàlù òbóyè ti ń jí mi jí mi wọ́n ju ẹ̀yìn gba ló ń romi ó wá dìlẹ̀ mọ́ nísìkò ṣe transfer ní kò sí network mọ́mí bó ló ti ṣe owó ẹ̀ àrùn ò ní gbà. àtàlù ló ti ń jí ẹ jí ẹ jí ẹ àná ni o. tí bá sọ bọ́ọ̀rọ̀ tó sọ yìí o ìkà ni mí o nítorí forí tá a ti ṣe o kúrò ń bẹ̀ o ṣùgbọ́n wá ní sùn ẹ ká fò sùn dẹ̀ ọ̀dà mi kí ibùdó àdéhùn àdéhùn gbogbo spíríta wà wà láyé tó bá ṣàdé tí ò bá ṣí kẹ ẹrú ọlọ́run ni o onítọ̀hún gbàgbé ní ọlọ́run ni àti gbogbo ẹni tó bá kọ̀ tó bá lòwò bá ṣírò obìnrin àṣírí onítọ̀hún ò lè bò nítorí nǹkan máa ń sọ òun o ìbò àṣírí obìnrin ó ṣe pàtàkì tẹ́ bá ti ṣàdé máa ṣí kà wá gbọ́. wọ́n mi ṣe tẹlifóònù mi mo ti gbà á ná kò lè lọ́wọ́ mọ́ ṣùgbọ́n àṣẹ torí ẹ̀rọ ìbánisẹ̀ ó ṣeé ṣe kó jẹ́bi tóun náà ti ń jẹun yẹn má gbàjẹ́ lẹ́nu ẹ̀ tí o ti jọ ìwọ mú fún un. mọ́mí jẹ́ kó ṣe kínní yẹn padà fún ẹ. ẹni tí wọ́n gbé fóònù ẹ̀fọ́ láyé ló jẹ o. ẹ mú fún un jẹ́ kó bẹ̀rẹ̀ ṣe ṣe gbọ́ ó yà bá bá ṣe. mọ́mí tó kí n ṣe sáfà yẹn fún àná. mọ́mí ṣe fún un fún èmi ti gbà mo ti àti mo ti gbà báyìí kọ́ bọ̀ kò lè rí ẹ ti lè nǹkan ní pé àṣírí lòbò ṣéṣe tí wọ́n fọra yín àbí. àṣírí náà àṣírí lòbò náà kẹ́lá àṣírí yín bò ní ọmọ yín ìbí sí ọmọ ìṣẹ́ àti àdúgbò ẹ jẹ gbèsè àárọ̀ ẹwọn sọ ẹ oúnjẹ jẹ ọsàn ẹ ní kankan jẹ ẹwọn náà ṣì dẹnu bò àti wọn ti yọbẹ kọsùkọ mi jàre àǹdẹni wọ mi ni wọn lọsọ wọn lọ́wọ́ àbí àti èmi ni bá sọ yẹn ní àbí wàá gbà kọ́bọ̀ kọ́bọ̀ ò lè gbà ó stupid ó ah! stupid lọ. ọ̀rọ̀ tí wàá tẹ́ tán wẹ́rí ta pẹ̀ láyà wá. Ìrọ̀wẹ́ ìrọ̀wẹ́ rí ta pẹ̀ láyà wá. Ìrìn àtàrí ọ̀gẹ̀dẹ̀ ṣe ní kí ọkùnrin pọ̀ lè gbé ọ̀gẹ̀dẹ̀. tí bá sọ̀rọ̀ tó ń ṣe nípa ẹ̀ náà kò sí nǹkan tó lè ṣe sí kò ní ọlá sáàmì ìdájọ́. bébí mi dúró náà ìwọ ni fẹ́ mi ayé mi ṣé tó gbàgbé ni kí ni kò tó ń ṣe náà dí mi náà ó sọ fún mi ìwọ náà pẹ̀lú gbogbo tó kà sílẹ̀ yìí ìdùnnú mi ẹ̀mí mi ọjọ́ ọ̀la mi gbogbo nǹkan tí màá jẹ́ láyé wọ́n fún ara ẹ̀tọ́ pé lóòótọ́ ni gbogbo nǹkan tó ń sọ yìí ó yẹ kó mú ejúró tí mi ń sọ̀rọ̀ yẹ kó ti gbogbo tó ń ṣe níta fúnra pé tí má fẹ́ lóra mi sọ́nà kí òun òun ní tó lè ṣe é ẹ̀yin ọmọọba ní fọba sí i ìmọ̀ba ní fọba sí i. kí ló ṣe ẹ wá adájọ́ máyé àsọ̀rọ̀ mátà sí tí wọ́n bá sọnù ṣọ́ọ̀mù kó yẹ káwá lu wọn ni mi ò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ mo ní kó fún mi ní ten minutes máa dé bẹ́ẹ̀ yẹn sìn gbogbo ẹni máa sọ̀rọ̀ máa wọlé kọ́kàn ẹ balẹ̀ ẹ fún mi ní ten minutes next ten minutes máa dé bẹ́ẹ̀ màmá kí ló dé ṣe kò sí ìgbà. ẹ bẹ̀rù wa mo ń bọ̀ ó wá já bẹ́rẹ́ ṣé kìí ṣe owó tèmi lẹ̀ ń wá màmá ṣé ẹ mọ̀ mi. dàbí pé mo fìgbà tó gbé fún mi. mo fi owó òsì gbé síbì. ó dàbí pé ẹ mọ nǹkan tẹ́ni tó ṣe já. Ah, ní òòrùn pàdé pàdé kan pàdé fáàmù tá ń fura sí báàgì tó lọ bàbá yìí òpè sí ibà ìpàdé kájọ bò kó o bá wọn rí mi. màámi nígbà tó gbówó lọ wọlé iṣẹ́ twenty two fún mi. má mi ní sùn ní owó nínú ilé ẹ sọ fún èmi ọmọ yín. kòkòrò mi lówó. màmá èrè ọṣẹ owó mi náà lẹ́ ń bá ọmọ yín sọ pé bóyá gbé sínú pálẹ̀ gbé sínú kínní. mo máa rí. ó dà ẹgbẹ́ ìmọ̀ nǹkan kan tẹ bá bá ní fi owó ṣeré kò sí nǹkan tí mi lè fi kàn yín o ẹ mọ̀ mi màá ní mo ń bọ̀ ẹ̀dùn ẹ̀ mo ń bọ̀ mo ń bọ̀ ẹ̀ máa wọlé. ẹ bàbá kọ mi dúró náà ẹ ló mr kọ́ni ẹ bá ti ìpè wọn mr kọ́ni ẹ mo fi owó sí bẹ́sí mi kan ní. ẹ jọ ṣé mo lè rí kó sí lọ́dọ̀ ìjọba. mo kó sí mo lẹ́mi orí. má ní ẹ̀rọ àgbo mi tí ìjọba ẹ sọ fún mi bẹ́ẹ̀ owó ṣẹ́ sọ fún mi bẹ́ẹ̀. ẹ mi sẹ́ mr kọ́ni ẹ jọ torí ọlọ́run tó bá méjì mo bẹ́ẹ̀ fi sí pọ̀ ìyẹn bí akọ́dọ̀ tún là kẹ́mi débi kí n má bọ̀wọ́ mi ẹ mọ̀ pé jésù kì í ṣọmọ lẹ̀. ṣé bí onídìí obìnrin kì í jẹ́ kókó. ṣé bí onídìí obìnrin kì í jẹ́ kókó. Ah! mo ṣé nítorí owó yìí a máa rí má parí torí ọlọ́ọ̀kọ́ parí torí ọlọ́ọ̀kọ́ nítorí owó wọn ò lè ṣe bébì ló kọ àbá kì í ṣàṣẹ wọ nínú àdúgbò rẹ. àti yàtọ̀ wọn kí ló dé tẹ̀ kúlẹ̀ bíi ekele. ewu lè bẹ̀ tẹ́ bẹ̀ lórí burúkú lẹ́bẹ̀ wọ́n máa bẹ̀ yín wọ́n lè máa bẹ̀ yín lórí burúkú. màmá ṣẹ́ mọ́ bí mo ṣe wàhálà kí tó rówó yẹn kojú ọ̀ṣà ẹ fẹ́ dojú tì mí nígboro tí mo ti promise àwọn èèyàn lóríṣiríṣi pẹ̀lú owó ìṣá ẹ súnmọ́ bí ẹ ẹ wò patrol ẹ rí yẹn o ṣé ní patrol bọ̀ bí mo ṣe lọ police station ni láti police station ẹ ní báwo ni bẹ́ẹ̀ ló bá tún tẹ́lẹ̀ tó wá tẹ̀lé lọ́rùn mo tún lọ bá láti bá tẹ̀lé ọjà ẹ ò tún tẹ́lẹ̀ pọ̀sí ìbàdí tún lè rà tó lè rà àìsàn bí lọ́jà rà àwọn ọmọ rẹ̀. mami mami mami mo ṣe ẹ̀dìdì ẹ̀mí ni mo gbowó ni mo gbowó. Mami, Fẹ́mi ni gbogbo owó fún. Fẹ́mi ti sá lọ. Fẹ́mi ti sá lọ. Fẹ́mi ti sá lọ. Oh lọ. Mami! Mami! àgbà tó pa yáyẹ sọ́wọ́ pọ́kọ́ burúkú ni ẹ àgbà tó pa ọmọ yìí àwọn ah, máa ṣerú ẹ̀fọ́ èmi sí ajé wọn máa ṣerú ẹ̀fọ́ ẹ̀ ó lè pa yáyẹ àwọn ah, máa ṣerú ẹ̀fọ́ ah, mama mama mama ah mama ti kú ah èmi sí ah èmi sí oṣù ọmọ ah èmi sí ọmọ oṣù ọmọ ajé oṣù ọmọ ọmọ burúkú ni ẹ. n ó dèrò àkìtàn ni ooo. kò sẹ́wọ̀ lájọ́ wàhálà mọ́ lónìí. Sórí sórí kinní tí mo fún ẹ e lẹ́ẹ̀kan náà lọ́ọ́ kọ́kọ́ fi tẹ́lẹ̀ òrù. Tó o bá ti wá fi tẹ́lẹ̀ òrù, ọ̀ da ewé yìí bò àtàwọn nǹkan tó kù tó wà nílùú ó dà á bò papọ̀ ọ̀ wá sì tí ó ó kó náà mọ̀ tí ó jìnnà kó gbọ́dọ̀ rú paná o má jò ó rú paná tó o bá ti rí pé tó ń bọ̀ á sókè ọ̀yì yẹ náà kì í yẹ báyìí torí kò gbọ́dọ̀ rú paná tó o bá ti wá jìnnà tán ọ̀ wàá sọ̀ kalẹ̀ ọ̀ wàá máa sọ̀ ọ̀ máa sọ̀ ìró bíi mẹ́rin àbí mélòó tó o bá ti sọ̀ kalẹ̀ ọ̀ wàá dàborí ó gbòòrò rẹ̀ ó kojú bọnú kòkó náà olùwọ́ máa ṣiṣẹ́ sí ọ la máa bù sí ọ ló máa bù sí ọ la máa bù sí ọ tó ti bù kí wọlé sí ọ tó làágùn wa ọtí <laughs> tán ó ń sẹ ní òní bẹ́tù kọ́ má jẹ ọ̀pàdé nù. ẹ ṣe o bàbá hmm. ẹ̀jẹ̀ fi dá mi lójú pé tí n bá ti làágùn ara mi yóò yá. Ah, ah. tọ́ ọ bá ti làágùn o gbogbo ohun tí ń bẹ lára rẹ ó ti bó oògùn lọ́nu èmo sọ bẹ́ẹ̀ fún ọ. Ah, èmi àjíjẹ́ ìwé awolé alára àjíjẹ́ àjàbí oògùn awo òde ìjẹ́rò. kílódé ìmísí. ìmísí kílódé kí ni pọ́ńgbé. bàbá ẹ̀gbọ́n yìí ti kú. ẹ̀gbọ́n mi kú. ìyá mi ti kú ẹ̀gbọ́n mi ìyá rẹ̀ ìyá rẹ̀ kú kí ló bá kú. èmi ni mo pàyà mi sí. ìwọ ló pàyà mi sí. èmi ni mo pàyà mi sí. ìwọ ló pàyà rẹ̀ o sì tún láyà o tún sọ ẹnu ẹnu gbòòrò níwọ̀n ni wọ́n pàyà. kí ló ṣẹlẹ̀ o kí ló dé. ẹ ṣe ó ní ọmọkùnrin kan tí mi àtẹjọ ṣe wọléwọ̀de èèyàn kan wá gbowó sọ́wọ́ ìyá mi sí mo wá finú tọmọkùnrin náà mo wá ní kí sáré gbówó yẹn kí sáré lọ gbé fún ìyá mi sí ẹni tó lówó wá wá òun abẹ́ ìyá mi sì fa wàhálà bó ṣe ti ìyá mi sí ìyá mi sì bá ṣubú ìyá mi máa kó. ẹnìkan gbowó sí ìyá rẹ lọ́wọ́ ibi tí wọ́n wá nídìí ọkùnrin dé ọ̀wá gbowó tó gbé pamọ́ fọwọ́ ìyá rẹ ó gbé fọkùnrin ó gbé fọkùnrin ọmọ àbínú tẹ̀yàn o ọmọ àbínú ọkùnrin o ah. Ah, ọmọ àbínú ọkùnrin ọmọ àbínú tẹ̀yàn o ah. ọmọkùnrin ọ̀hún wá ń kọ́ báyìí. ó ti sá lọ ó ti fi mí sílẹ̀ ó ti sá lọ. ó sá lọ ó sá lọ ó gbowó fún ó gbowó sá lọ ó sá lọ ó pa ìyá rẹ̀ ó pa ẹ̀gbọ́n mi ó sá lọ. ó ti sá lọ. mo mọ̀ pé bájá bá pógún ọdún láyé ẹran ògún ní ṣe eh, ó sá lọ ṣèṣe dìjà náà rèé o ṣèṣe dìjà. ẹ wo babaláṣọ oògùn kàmọ́ ẹni tí ó jẹ́wọ́ ò ní yé béèrè ọ̀pọ̀ hmm, ẹ̀gbọ́n mi ọ sá lọ èmi mọ̀ kò síbi táwọn jẹ orin ètò máa lọ bọ́ ọ bá lọ báyìí bọ́ ọ bá lọ ọ lọ bọ́ ọ bá lọ ń pẹ́sẹ̀ rẹ ọ lè mọ sọ bẹ́ẹ̀ fọ torí mọ̀ pé kò sí bá fẹ́fẹ́ bá fẹ́ báyìí kangi oko la kò síbi tọ́wọ́ jẹ irin ètò bọ́ ọ bá lọ báyà wáyìn báyìí ń tirẹ̀ ọ padà wá bá mi mú sọ bẹ́ẹ̀ fún ọ bọ́ ti lọ bẹ́ẹ̀ lọ bọ̀ ibi tá a lọ bó ṣe lọ bẹ́ẹ̀ náà lọ ṣe bọ̀ ṣe mo ṣe bẹ́ẹ̀ fún èmi àgbàyẹ kó yẹ kó rí ìgbà gbọ́ wọ àgbàyẹ kó yẹ kó sọ. kò ní nǹkan bọ̀ bó ti lọ bẹ́ẹ̀ náà ni ṣe padà wá lágbà àwọn tó nílé ayé lágbà àwọn tó nílé ayé. Come tọ́balọ̀ ńlágẹ́lẹ́ tọ́balọ̀ Come along, yàtọ̀ àkọlẹ̀ tó tọmọ lọ. ẹ bá dúró ń come along. ń bọ̀ ó ń bọ̀ ó oh, bọ̀ oh, kọ̀ọ̀kú oh, kọ̀ọ̀kú. nabu nabu nabu nabu nabu. ẹ má kúrò ẹni dúró ọgbẹ abọ. ikú ń bọ̀ wọ́n ní ọmọ òfúra ikú ń bọ̀ wọ́n ní ọmọ òfúra nífi ikú nífi ikú. Nandam, nandam, nandam, nandam. tí irú nǹkan wọn náà ń ṣe yìí obìnrin ni ẹ báwọn náà ṣe wà ń gbòòrò táà ń ṣe òrà ń gbòòrò tó bá tún ṣe kí ni tó bá yá àwọn tó padà ní ọmọ náà nǹkan tó ń ṣe kò lè pè ẹ ó ti yẹ kò lè pè ẹ rárá rárá tọ tí bá ní ká wò ó ń sìn ó ń ṣọmọ kékeré mọ́ tó bá pariwo èmi sí dọ́tún èmi sí lọ́sì èmi sí èmi sí o láti máa calm down lẹ́ǹkọ̀ọ̀kan ó ti yẹ torí wọn náà ṣe kí ni o ní future o bóyá ṣe yìí o ò lè rọ́kùnrin gidi tó máa fẹ́ ẹ sílé àwọn agbọn tó bá lórí street yìí tá a ti wà láti ayé wọn àwọn náà máa ń ṣe kí ni a máa ń lu nọ́mbà wọn wà. chapman ẹ̀yin náà dáńtà má dání lẹ́yìn náà olùbẹ̀ ṣe máa kí ìyàwó yín ni a kò dáná. ìyàwó mi. ìyàwó yín. <laughs> sórí ọ̀rọ̀ ìyàwó mi yẹn ètò ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan tá à ń ń bẹ̀ bóun ṣe rò lẹ́yìn ṣe ń rí i pé à Chapman èèyàn burúkú ni ẹ lè máa wò bẹ́ẹ̀ pé mo máa ṣe ti ìyàwó mi tó mo ṣe wà yìí twins ni mi torí táyé mi ó ti travel ti pẹ́ tí wọ́n á ṣe Nàìjíríà ló wà o Yankee ló wà tipẹ́tipẹ́ so dẹ̀ ní ṣùgbọ́n àwọn problem yẹn dẹ̀ pọ̀ gan normal normal so kò sí bó ṣe lè máa kó rí èmi gan òun àfẹ́tì ní bíbá pé ah, àti pé ah, ayé mi ta ló gbà ó ti yẹ ìyàwó mi wá fún wa bí pé àbúyá ah, mi ìráyè tòun àbí mi kí ẹ fún òun kò easy àtọmọ ọkùnrin wọ́n lè máa rí rí dàmí tí bá máa ń gbòòrò máa tún rò pé wọ́n ti máa tún ṣe kí ni máa tún kàn oníkálukú ló mọ̀ nǹkan tó ń ṣe kí ni ló mọ̀ nǹkan tó ń fi nínú fámìlì màtá nǹkan tí kejì bá ń fè ìdọ́lọ́ máa yọ wọn kọ́ máa yọ wọn máa délé láyọ̀ ọ̀pọ̀ tí mi kọ́ máa sọ fún yín ni pé ẹ change ẹ ṣe dáadáa sí ìyàwó yín ọ̀pọ̀ tí máa sọ fún yóò jìn rẹ̀ lóbi tí wọ́n gbé bọ́ọ̀dì o. Bísí. Ló fi ṣe. Bísí. Chapman. Ah, sorry. Èmi sí. Bá ti promise mi kó máa change. Ó fẹ́ establish it máa ṣí ṣọ́ọ̀bù fún ẹ òṣì pé bí a máa ṣí ṣọ́ọ̀bù fún ẹ lásán àtúbà ẹ̀rọ ọjà síbẹ̀ àtúntò fún ẹ ní owó tó máa fi máa ṣe bísínẹ́sì máa máa rán bísínẹ́sì rẹ lọ kí ọ̀nà rẹ ṣe fi lè kó lè change torí gbogbo tabanika wa lọ́wọ́ àbọ̀ ń sìn gbogbo àwọn smoke gbogbo ẹ̀ ló máa kún ní báàgì ẹ̀ torí tí wọn bá wà responsible tó wà ní ṣọ́ọ̀bù ẹ̀ tó ń wọlé steady wàá rí ọkùnrin alálùbáríkà tó máa fẹ́ ẹ torí o ní future tó bá ti mọ̀ wọ́n pé o máa promise mi pé o ò ní ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí mọ́. ọ̀rọ̀ ìfẹ́ náà ni o ni ó padà wá sáyé rogun. àwọn kan lè jẹ́ ẹ́ nǹkan tí mo rí lọ́sàn-án mi kì í máa sọ fún mi. ṣé ó sì í. bọ́lá kẹ́hìndé mo rí ọmọ kan lẹ́yìn ọ̀rọ̀ pé kẹ́yẹ̀ ní ìyí sí ọmọ ẹ̀dẹ̀ lórí mi gbòòrò lórí ayé ọ̀run rẹ̀ ó máa ń fọ́gò fọ́ gbogbo ẹ̀mí tó máa ń gúnyàn káàkiri fún mú mi fún lábẹ́tà kẹpì wọn kẹ bá wọn sùn tọrọ torí ọmọ tó ń gbé kiri yìí kò ń ṣe ọmọ kan tó jẹ́ ọmọlúàbí o mo dẹ̀ ṣe ìwòye rẹ̀ pé nǹkan kan wà láàrin àwọn méjèèjì o mú mi kó mọ̀ dẹ̀ rí pé oko tí mìrákẹ́ǹdé lọ yìí

ẹ wo gbọ́ o. gbàgbé pọ́nmọ yẹn ṣe wá ọ̀ràn ọmọ táwọn bí ìsìn bá wa yìí gbọ́ ọmọ onílé ọlọ́nà lọ́nà ló fẹ́ kọ́ máa kógò abẹ́ ẹ nílé wọ́n mo lè ìmísí. èmi nìyẹn o. o láyà o. mo ní gan o tọ́ bẹ́ẹ̀ o lè ṣe bẹ́ẹ̀. mo tọ́ bẹ́ẹ̀ mo dẹ̀ tún ṣe bẹ́ẹ̀. ṣó máa wọ́n mọ́ mi tó wà apá lórí sáìtì yẹn. Aru ariwo ẹ pọ̀ owó tókótó de kill data náà. a gbàgbé o gbàgbé oṣù o ìyá náà tó bá ti fẹ́ tán o. o máa kú. mo kú sí àbí ìmísí. tí bá mú ẹ sọ́wọ́. ókè. ẹ̀jẹ̀ máa gbọ́. ó bẹ̀ sí ìmísí kùtùkùtù tó sà if you near me you go die just try me. yakubu àbí wa ìgbọ́ kí ló ń ṣe láàrin aláyé tiwa ọmọ yìí. ẹ ṣe o ayé ìyá àdá dédé ń yìí mo ti fẹ́ o yín máa ń kò jẹ́ kí n lè bí yín èmi náà ti fẹ́ bí yín ti pẹ́ ṣe rí ibẹ̀ mọ̀ pé nígbà mo wà nínú ilé yìí ń gbé pẹ̀lú ó fẹ́ràn mi gidi gan àmọ́ láti ìgbà tó ti gbé pélébé ṣéńṣe wọnú ilé yìí tí n bá gbé gbá n kò mọ̀ gbé tí n gbáwo n kò mọ̀ gbé dédé ẹ̀kọ́ ni kò dá mọ́ lójú ọ̀gá àmọ́ n bẹ́yìn mọ̀ pé samuel ẹ̀yìn ẹ̀ súnmọ́ lọ́rùn ẹ̀yìn àtọ̀gà ń bọ̀rẹ̀ ní yín. ọ̀gá tí wàá ní ìgbọ́n ìwọlé ọ̀rẹ́ ìgbọ́n yẹ ẹ̀wọ̀n ojú rẹ kò sì lẹ́nu ilé ohun tó lè ṣẹlẹ̀ yìí lẹ́nu ìṣòògùn. ó sọ ọ̀nà àbí kan tí mo sọ lánàá kọ́ ni mo ń sọ pé kankan wà ní mo rí kinní yìí. wà látara ò rí ìwọ̀n kan tó lè sọ pé ó rí mo rí ju yín lọ bọ́ mi kàn fẹ́ sọ̀rọ̀ ṣáà a ò rí tó ń lè rí mo ti rí kinní mo lè tí mo ti kinní lọ. wọ́n fi ilẹ̀ òun láyé ní mọ́lẹ̀ orin wọn ó ti yí ẹ máa rí i pé àlàyé ṣé òun ni nọmba one àbí nọmba two. èmi lẹ ń bí ẹbí rẹ ń. àwọn béèrè kan lọ́wọ́ ẹ̀ kò ń sọ ní àmàyà. zazi zazi zazi zazi nàwó nàwó nàwó nàwó. ìmísí ikú tó sọ fún wa yìí mi rò pé ó máa ṣeéṣe o ẹ̀yin gíròsì ẹ jí mi nà bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí mi sì sọ fún wa tó nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó ń sọ nǹkan ọ̀dà tàn ọ̀rọ̀ tó ń sọ ìgbèbí kan torí iṣẹ́ ìgbà lọ́wọ́lọ́wọ́ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ dẹ̀ wà ibi tí kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ ni kò jáwa tó jẹ́ ká mọ̀. ni mo dé sọ mo dé tún máa tún sọ. yóò la tó fẹ́ ṣe gbogbo wàhálà yìí ká máa jà lọ́tún ká máa jà lọ́tún yóò wọ́n la tó fẹ́ rọ́kùnrin tó wà responsible ó dè máa ń sọ̀rọ̀ fún ẹgbẹ́ yẹlẹyẹ wọ́n tọ̀ bó bá ṣe ń ṣe yìí tá à ń múra tá à ń fagbo ohun sí àdúrónì tó wọn fẹ́ wá sílé òkè for example fún ìwọ bó ṣe múra mo ò fún àyẹ̀wò tó bá ń gbọ́ mọ́tò ìwọ ni mo ti ní òkè káàtó mi fún ìlọ sí i wá rí lọ́ọ̀yà tó lọ fẹ́ gbé kò ní lè fẹ́ ẹ̀rù ṣe wọ́ọ̀kà gbé bàbá ẹ̀bùn ni tí bá rẹ̀ gbọ́n mi ẹ̀jẹ̀ mi ọmọ ìyá mi tó lòun fẹ́ fẹ́ sílé ẹ̀bùn ni kò lè wọ́ọ̀kì. ṣé mo dá tó báyìí? ẹjọ́ nítorí tó lọ́rùn ẹ jẹ́ ká change ká lè bá ríyàn gidi tó níṣẹ́ gidi tó máa fẹ́ wá sílẹ̀ ẹ dẹ̀ mọ̀ mí o ẹ mọ̀ mí sí o but àní máa bá bá ẹ lọ we need to take the change. kó tí mo bẹ̀rẹ̀ sọ ẹ jẹ́ ká rò ó ká rò dáadáa ká dé ṣe ká wá ṣe gidi ṣe ṣé ká máa ṣe ká máa dírẹ́s tọkùnrin máa ní ẹ ẹ ọmọ gidi gidi. láìláì kò lè wẹ́rẹ̀. ọ̀rọ̀ ìfẹ́ náà ni o yóò padà wá sáyé rogun. àmọ́ mi ah, ẹ ti jáde mi ilẹ̀ táyì tí mo fún ẹ lélẹ̀ mo lọ mọ̀ pé mo fẹ́ jáde. ẹ jọ̀ọ́ má bínú màá tọ́jú àwọn ọmọ yín kí n tó kúrò nílé ni ẹ má bínú mà mọ́mọ́ ẹ̀jọ̀ mo fẹ́ rí yín ẹ jẹ́ kí n rí yín máa. ṣé kò sí. kó mọ̀ bá a sí náà ní ẹjọ́ ẹ jẹ́ kí n rí yín. nǹkan kíkan tó bá fẹ́ rí mi fún ọ̀rẹ́ mi rè ọ̀rẹ́ mi ìyàwó ọmọ yín kẹ́hìndé rè. mo mọ báwo ni màìdí ọmọ mi kọ ẹlẹ́kùn tọ́jú wa kó mọ̀ bá a sí ni o ẹjọ́ ọkọ mi mo wá fi sùn yín o ẹjọ́ mi ò rójú ọkọ mi lẹ̀ mọ́ nínú ilé o but mo rò ó pé àtìgbà o ní nǹkan o dẹ̀ ṣúọ̀ o ṣúọ̀ pé o ṣe nǹkan kan fún. ẹ jọ bá mi pè wọn nǹkan tí n bá ṣe fún wọn kó bá mi ṣàlàyé fún wọn. wẹ́ ọ̀rẹ́ mi ìwọ náà lè dá sí i. <laughs> obìnrin pẹ̀lú àgàbà sí ó ti ṣe ọkọ ẹ̀ ní o bóyá o ti sọ̀rọ̀ àsọjù. mi ò ṣe wọ́n. o ti ṣe é lọ ronú sí i tó bá ti ronú sí bá ti mọ̀ nǹkan tó ṣe fún wa wá sọ fáwa àwa máa bá wí a dẹ̀ máa bá sọ̀rọ̀ máa gbọ́ sí wa lọ́rọ́ ọlọ́wà dẹ̀ jẹ́ kó gbọ́ sí wa. mo ṣàmọ̀ pé mi ò ṣe àmọ́ ẹ bá mi pè wọ́n ẹ bá mi béèrè lọ́wọ́ wọn ní tí bá ṣe fún wọn màá bẹ̀ wọ́n kọ́ má bínú. wo à ń jáde báyìí níbo ni wọ́n ń lọ. mo ń lọ lé ni. ó máa lọ jàre máa lọ wà á máa ronú. báwo kò tẹ̀lé mi nọ́mbà mi mo ṣe gbogbo ah ibi sí ikú gidi kan gidi. ẹ báwo ni ṣé o ti ṣe ń dómi yẹn. mo trust mi mo ti ṣe ìjà rẹ oògùn ìbọn ibi pa mí. mo tẹ̀ tí mo dúró mo rí pé bó ṣe ń bọ̀ yẹn nǹkan kan ló ń lé ẹ̀bọ̀ ibi ni bọ̀ kó tó lọ jẹ́ ń tó fẹ́ jẹ mí ti ọmọ mi ìmísí lórúkọ ẹ̀ káàbà. tí bá sọ̀rọ̀ tó ń ṣe ní fún ẹ náà kò sí nǹkan tó lè ṣe sí kò lè ọ̀rá sáà mi jẹ̀rẹ̀. bébí mi dúró náà ìwọ ní sẹ́mi ayé mi ṣé ti gbàgbé ni kí ni kò tó ń ṣe náà dí sí mi náà ó kà fún mi ìwọ náà pẹ̀lú gbogbo tó kà sílẹ̀ yìí ìdùnnú mi ẹ̀mí mi ọjọ́ ọ̀la mi gbogbo nǹkan tí màá jẹ́ láyé wọ́n fún ara ẹgbẹ́ pé lóòótọ́ ni gbogbo nǹkan tó ń sọ yìí ó yẹ mú e dúró tí mi ń sọ̀rọ̀ yẹ kó ti mọ nǹkan tó ń ṣe nígbà fúnra ẹ̀kọ́ tí má fẹ́ lóra mi sọ́nà kí òkú òní kankan tó lè ṣe é ṣe. onídómiyàn wà lókè àlòkè. Nothing. oh, ah, you like it. Ah. Kejì mi nìyẹn. Ẹjọ́ra gan. Wọ́n náà ń pa àjọra. Like gidi gan. Seriously. Eh, kò sí wàhálà. Ẹ eh, mọ ọ̀kan níṣẹ̀lẹ̀. Ìwọ máa lọ sìn kó tó dé shop. Àwọn rí yàrá. I trust you. Ẹ eh, um, kò take care. Bye bye. Ẹ kò take care. Ah, ah. Àbúrò àbúrò iṣu ẹ̀. Kí lorúkọ náà? So ṣọ pé o mọ̀ nǹkan tó ń sọ ṣá. azani i don't understand ṣé ẹ fẹ́ gbà mí gbọ́ ni. a ní mo rí mi sí in another way tẹ bá rí mi sí ó ti look serious. ìmísí ní big boutique tó ti ń taṣọ ó dress decent as in ẹ máa wò pé wife materials ni yìí. dúró dúró understand. tó bá yẹ pé mi ni mo rí bóyá mo lo glasses gbà tí mo rí a máa gbé bóyá torí ojú ń dùn ni mo ṣe. wọ́n ìwọ ò glasses now ayi mi sí mà là ń sọ. you know say you dey o ma fok up This girl kò my package bẹ́ẹ̀ now Cause the girl where they talk. Now na wèrè girl for street but you know nǹkan tó máa ṣẹlẹ̀ gangan sì ni As àsìkò yìí go ká gbá bákan fún padà you no think am make you just gba return make you gba fún padà that way you go do wèrè now fóònù pé òun rò nǹkan tí mò ń wo ọmọ ẹgbẹ́ ọ̀tọ̀ ni wọ́n tún pè. mo bá rí sí dáadáa jálẹ̀ làwọn àti sílẹ̀ ń sọ yìí àjọ jà. ẹ níbi ọmọ ta náà níbi ọmọ ta. tọ́ba lè lọ jàjà wọ́n máa ń sanwó fáwọn àmì ká tó lè lọ ṣe. we like fight for money. ṣé o mọ̀ pé mi sí òun gbowó rárá ẹgbẹ́ owó lòun àdúgbò láì ṣùgbọ́n láì kàn án ní. ọ̀rọ̀ mi sì jẹ́ kí n mọ̀ pé ìbùkún náà ló mú nílà láì fi làálà kankan fún un. that means pé ọlọ́run mọ̀ọ́mọ̀ dá ìgbìmọ̀ sí ní ọ̀la ni. hey boy na the first time wey go talk say mr asi say you get brain ah he talk touch me touch me touch me. I saw that one. You get brain. Hold on, wait. Go ahead. eléyà tó fẹ́ ṣe náà lélẹ́ yìí ẹ tó bá ti ń ṣe ìranù tó ń ṣe yìí ó máa ṣe eléyà láti lè wọ ó fẹ́ jalè tiwa rú ọ̀pọ̀ lè dàrí ìgbà tí kejì mi rú láwọn fún eré ibi kan là á bá wáyé ìwọ ìwọ máa jáde náà ní ìyàwó ó máa jáde ní ìwọ ikẹ ìwọ tó bá yẹ kó o ti já wèrè èmi sì wọ àjọ máa ní kọkọ láì nìkan tí mo ṣe fún ẹ ṣá tó má dì mí. Táíwò ìwọ lára gbogbo ìwà aburú tó ti wù sí mi. àmọ́ tó pa ewu lára gbogbo ìwà aburú ti wù sí mi. ṣe ika ń ní. Chapman ó dàbẹ̀ ni kò ṣe rántí kan tí mo sọ fún. ẹ ó ṣàlàyé ìgbà yẹn kọ́. ọ̀rọ̀ ìfẹ́ náà ni o ni ó padà wá sáyé rogun àwọn kan ti jẹ̀bi ayé bí irú èyó. ọ̀rọ̀ ìfẹ́ náà ni o ló máa wọn kan jẹ̀bi ayé. ṣé bíbi ọ̀rọ̀ já sí. pèsè àwọn èèyàn lóríṣiríṣi ìgbà lọ́wọ́ ìṣá ẹ súnmọ́ bí ẹ súnmọ́. ẹ wo patrol rẹ rí yẹn o ṣé ní patrol bọ̀. bí mo ṣe lọ police station ni láti police station tó bá wùdí bẹ́ẹ̀ lọ́wọ́ tó tẹ́lẹ̀ tó bá tẹ̀lé lọ́wọ́ tó tún lọ bá bá tẹ̀lé ẹ ò tún sẹ́ẹ̀kọ́ sí ìbàdàn mami mami mami mami ṣe ẹdidi ẹbí mi ni mo gbowó mi ni mo gbowó mami fẹ́ràn mi ni mo gbowó fún fẹ́ràn mi ti sá lọ. fẹ́ràn mi ti sá lọ fẹ́ràn mi ti sá lọ sá lọ. mami mami Mommy èèyàn máa ń tu ẹgbẹ́ ni o ti tu ẹgbẹ́ nù o ti tu àwọn ẹgbẹ́ ẹ̀ o ti ṣe ohun tí wọ́n fẹ́ o ti ṣe fún wọn ní báyìí sí wàhálà mọ́ ìdààmú ìfòòró o ti kúrò náà yẹ ọ wá rí tí ẹgbẹ́ náà bá wá bù ọ́ láṣìírí táṣìírí rẹ bá bò tán tó mọ̀ kọ́ ẹgbẹ́ bù ọ́ láṣìírí dandan ẹgbẹ́ bù ọ́ láṣìírí táṣìírí rẹ bá wá bò ọ wá ṣe oúnjẹ ó ṣe oúnjẹ lọ́pọ̀lọpọ̀ ó pe àwọn ẹgbẹ́ ó pa àwọn ọ̀rẹ́ ó pa àwọn ojúlùmọ̀ gbogbo àwọn èèyàn rẹ wọ́n wá bọ̀ ṣe ní wẹ̀jẹ̀wẹ̀ mu tó yọ. ẹ mm. ẹ bá ẹ lẹ́yìn títí tó dùn yẹn àwọn àlá burúkú máa láyé fún ọba pé òòlì lálámọ́ òòlì lálámọ́ alágbógbé ti dàbí ẹ̀yìn dégún fi sọnù mm, bẹ́ẹ̀ mo sọ fún ó ti dàbí ẹ̀yìn dégún fi sọ ewu èyí tẹ́wọ́ yẹ ká ṣe náà láti ṣeun ọ̀tún lálámọ́ ọ̀tún rírì kúrì mọ́ ìrẹ̀lójú mm, owó rí ìrẹ̀lójú yóò máa rí o ọ̀la lójú rẹ̀ ọmọ rí o àwọn ẹgbẹ́ á sì pèsè ọkọ rere fún ọ ò ní gbégun eléegun lọ́dà fún ọ èmi ah, sí èmi sí rèé èmi sí rèé ẹ máa kó ọjọ́ mẹ́ta bọ́ọ̀ ah, ah, lọ́jọ́ tí wọ́n tún ń tẹ̀lé wa náà. bàbá yìí pa wá pọ̀ ni mo wá ní ìsáwájú iṣẹ́ ibi tí ẹ rán mi. bó wà níbi tí mo rán. dáadáa ni. sọ bá wọn tó bá wọn. mo bá wọn dáadáa. táwọn fúnra wọn ló gbé fún lọ́wọ́. bẹ́ẹ̀ ni. ọ̀dà kò sí wàhálà tètè máa lọ torí torí àwọn àlejò èmi sí wọn wà rí ọ. Ah, wàhálà wà o. wàhálà ah. wàhálà bíi ti bó ta ni ń bọ̀ fún wàhálà ta ló ní ó ku ọ̀nà tó gbé gbà. ta ni. dadi ṣe bá rán sí ọ̀rọ̀ kan tí mo wá bá ń sọ pípẹ́pípẹ́ nípa ọmọkùnrin kan tó gbówó sá lọ tó dé kí ìyá mi sí. tí mo bẹ̀rẹ̀ sọ pé kí ẹ bọ́ mi wá nǹkan ṣe sí ẹ wo mo ti fojú gan ni ọmọkùnrin náà wọ́n ti fojú kan náà wọ́n ti fojú kan náà níbo lọ́wọ́. Ah, àpẹ ìdádì ẹ wo bóyin láìbẹ ò tiẹ̀ nítumọ̀ mọ́ ilé ayé ti já ti kò lè nítumọ̀ ọmọ rí gbàkẹ́ rí jókòó ẹ̀là ẹ̀lẹ̀kẹ̀ kan èrè ló gbé àtòkùn bọ̀ bó wa láǹtakùn bá já kìí so ayé ìrọ̀lẹ́ nítumọ̀ rẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀ fún. dádì kò yá yín lẹ́nu wípé ìkejì ọmọkùnrin mi òun gbogbo ni aláàánú mi tó sọ ayé mi di tuntun kí nìkan tí mo ń ṣe báyìí. ìbejì ni wọ́n ni. Ah, dàbí ìbejì ni wọ́n o ní kò jẹ́ kí n ṣe gbogbo wèrè tí mo ṣe kiri àdúgbò mọ iṣẹ́ àti ìdípe láì mi ti tí kí ni mo fẹ́ ṣe kí nìkan tí mo fẹ́ ṣe ìgbọdọ̀ bójú ọlá ni. ẹ máa gbọ́ máa gbọ́ má làágùn jìnnà wọn làágùn jìnnà wo aṣẹ́kùn ni ní ibà látòkún. ohun tí bá ti bàjẹ́ báyìí àti túnṣe rẹ̀ ó lẹ́dùá wò èyí tí èkejì rẹ̀ mm-hmm. owó tó gbé lọ ń jò ní iná lọ́dà padà ẹlẹ́dàá ìyá rẹ̀ lọ́dà padà ah. pé kó wá sanwó ìhun padà fún tó yọ ah. mi ò rí mi. kò tó mọ wọn sí. kò tí mo tá ṣe sí. àyàfi tí nọ́ńbẹ̀ ni pé tó bá ti lè dá ẹ̀mí ẹ̀gbọ́n mi padà parí níbi tí mo fayé rẹ̀ kọ́ sí ìwọ̀n òrè fún un. <laughs> dádì ẹni tó kù ti kú màá mi ti kú ẹjọ́ dádì ẹni tó kù ti kú ẹjọ́ ẹ máa ṣe kú bàbá ẹ̀ níbi gbọdọ̀ kú jẹ́ láàánú mi gòkè kò sí bí màmí ṣe fẹ́ jì màmí sọ fún mi pé màmí ṣàánú ẹ. àánú àánú àánú kí ni mo fẹ́ ṣe sọ́wọ́ wo ẹ̀yìn sọ́gbọ́n ẹ̀yìn ìmísí ìmísí ìmísí ọ ah, ah, ah, mà ṣe o ọ mà ṣe o ọlẹ́ni tó kú ti kú sáré nílẹ̀ nílẹ̀. tí ì bá jẹ́ pé ọlá ẹ̀gbọ́n mi tí ì bá jẹ́ pé náà lára tó bá yẹ pé nìkan ló bá dánrọ ẹ̀ láṣàwò ni bọ́n pé gbà wọ́n máa dòkú ní ìmọ̀sọ́ hmm. àmọ́ wá gbọ́ ọ̀nà tí ń ń ni pé ọ̀nà tí ń ń di ọ̀rọ̀ yìí ni pé tó rí ọmọ tó sọ̀rọ̀ rẹ̀ òun ni ọbọ lájọṣepọ̀ ah. ègún tó wà lórí ẹ̀ á wá padà sórí rẹ̀. ọ̀fẹ́ ọ̀fẹ́ èkejì rẹ̀ ń kọ́ tó pẹ̀lẹ́jẹ̀ rẹ̀ táyé káyìn ni wọ́n wọ́n ti parí ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti lójútùú tó wá rí èyí tó pẹ̀lẹ́kejì rẹ̀ òun ni ọbọ lájọṣepọ̀ tó ah. wá rí àjọṣepọ̀ tí ọbọ ṣe yìí. Hmm. àjọṣepọ̀ tẹ́jọ ní mm. etí mìíràn gbọ́dọ̀ gbọ́ o. Ah. ẹ̀dá ọlọ́gun kan gbọ́dọ̀ mọ̀ sí tẹ́dà ọlọ́run bá mọ̀ sí tẹ́tì míì gbọ́ sí ah! ohun burúkú ọmọ ajá lóhun burúkú ni ah, ohun burúkú ọmọ ajá lóhun burúkú ni sórí ègún tí ń bẹ náà ayé ti kò ní kúrò tó wá rí wọ̀ fúnra rẹ̀ <laughs> wèrè ni. Weekend ìkíní ti ìkíní àtiwá. Kíni bẹ́ẹ̀ wọ́n tí wọ́n tó bẹ tó wà bẹ́ẹ̀ ìmọ̀ sínú ìmọ̀ síkùn ni. Ah. Awo ìmọ̀ sínú ìmọ̀ síkùn ni. Ṣé kẹ́tí wọ́n ní kẹ́lẹ́ ọ̀ṣẹ́ tó ní kẹ́ ṣe? Ìyàwó mi dákòtò ní ọlọ́run o máa já kárọ́rọ́ fún eléyìí o. káyìdé tó bá jẹ́ sọ́kùn mi méjèèjìlélógún ọmọ káyìdé gbà ṣàánú mi ṣàánú mi torí ọlọ́run ẹ bá mi mú wọn kẹlẹ́ ọtún ní kẹsẹ́ torí ọlọ́run ìyàwó mi ó ti dé náà o.

ìgbà tọ́mọ yẹn wá lọ́jọ́ kìíní àná tó ṣàlàyé ọ̀rọ̀ mi fún mo sọ pé kẹ́hìndé ò ṣe gbẹ̀ mí pé mo sọ fún ẹ ò gbọ́ olúwa ẹ sábẹ́ tó bá fọ́. I'm not being holders intentionally. Emma betrayed me. My mom died because I trust a man ìyá mi sì kú ẹni tí mo ti torí ẹ̀ gbowó fún fífi sílẹ̀ ó travel because it's not my fault I hate the man I hate them. I can't trust the man again. was supposed to be a one that you forget. So I understand because um, we, we, I mean, àṣírí ọkùnrin. Àwọn ọ̀tún sọ fún mi ń sìn ọgbà ẹ̀wà ẹ̀wà ń kọ́. Ẹgbẹ́ ni ẹgbẹ́ ọkùnrin ni ẹni because that's my feelings, you understand? Wọ́n sì bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ mọ́. Òní ìṣẹ̀lẹ̀ tó ń ṣe yìí tí mọ́tò bá gbáyàn àbí mọ́tò ń pààyàn ní bus stop any junction any express mọ́tò mi nù abúlé gbèrè ní hospital. sọ́ni ẹni tó gbára gbádùn tó ara ẹ̀yà tán sani òun wọ mọ́tò mọ́nà lásìkò wọ mọ́tò lásìkò a máa ṣẹlẹ̀ wa àwọn parí rẹ̀ bẹ́ẹ̀ táǹkà tó jù kẹ́ni burúkú ọjà tábà ṣọ́ra ẹni yìí máa tẹ̀lé lọ fine ohun he passed through ẹnu wọn nàmà ọ̀pọ̀ lóòótọ́ ọ̀ síbẹ̀síbẹ̀ náà ọ̀ ṣànífẹ́ rẹ̀ sí wọn ní ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ náà ṣé ó ń bímọ ni ṣé wọ́n máa bímọ náà wọ́n ní fẹ́ wọn nífẹ̀ẹ́ lọ́kùnrin ṣé you know what baby nígbà tí mo ti rẹ ní church dájúdájú ọmọ yìí ṣe fẹ́ sílẹ̀ because táàmù tó táàmù tó ṣe yàrá yàrá kiri ẹ̀rọ máa yára wọ́n yẹ wá àwọn fa àwọn aláṣọ ah. máa ń dùbọ̀ tí wọ́n ń dùbọ̀ ń dé wọ́n lọ́gà wọ́n tí mo lọ́ọ̀ tó ń ṣe jagunjagun. ẹnì ọ̀nà ọba àṣọ ìgbàlejò gbogbo ọ̀rọ̀ ọjọ́ ojú ẹ̀ wọ́n sì lè wá fún un ní màṣíyà fún un. You're not me to trust you. I said you trust me. Don't you trust me? You betrayed me like my ex Поэтому love you so much. Nam Nam Nam Nam Nam Nam Agniyata Kulatamala Kabalon Nagarim Kabalon Nanagam Agniyata Kulatamala Kabalon Nanagam fúnra òyìnbó ń bá wọn ní ìlànà fúnra ìgbésí ìdún ìgbésí ìdún. Under, under, under, under.